ẹ̀kọ́ keje ìkún omi ọlọ́run mú àwọn oríṣiríṣi ẹranko tọnú àwá noa sì kó wọn sínú ọkọ̀ ní ìkẹyìn noa àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn ìyàwó wọn wọ́n wọ inú ọkọ̀ àwọn ènìyàn mẹ́jọ péré pẹ̀lú àwọn ẹranko nìkan ló wà nínú ọkọ̀ náà ni ọlọ́run bá ti ilẹ̀kùn lẹ́yìn ọjọ́ méje ọlọ́run rọ òjò ńlá ó sì mú kí gbogbo àwọn ibú omi kí ó ṣí sílẹ̀ láti inú ilẹ̀ wá láàárín ogójì ọjọ́ ọlọ́run ti mú kí omi bo gbogbo ayé ó ti pẹ́jù fún ẹnikẹ́ni tí kò sí nínú ọkọ̀ ojú omi náà láti rí ìgbàlà gbogbo wọn ló ṣègbé noah àti ìdílé rẹ̀ nìkan ló ìgbàlà nítorí pé wọ́n gba Ọlọ́run gbọ́ wọ́n sì ṣe ìgbọ́rọ̀ sí i